FM. What, what, what, what, what is there a one? What is there a one? Point one. Choose expressions. aago mẹ́wàá òwúrọ̀ ó ti ro kége láti ìkànnì ayékòótọ́ one zero one point one akọ́tún ètò alfik filislam ọ̀nà ni yóò máa dé sí ti gbìyìn pẹ̀lú ọ̀làdùnní bèlò. wàláhùn lẹ́dí ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المع... أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wáyé pé àjọ kó ojúmọ́ atúndìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtòyìn ètò àti àpọ̀ní alẹ́ fíkì òfin Islam léyìí tí alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ìṣọ̀ tí wọ́n ṣe agbátẹrù abẹ́ Allah kó bá fi ṣàlékún ìtẹ̀síwájú orí àti àgbéga dáadáa fún wa ọ̀làdùnní gbèrò ló kọ́ mímú bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àtúndàsílẹ̀ alimọ̀dínà center Sheikh ayakumọ̀lá ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè láwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣíde wọ́n ní ẹnìkan àti ẹlòmíì jọdò pọ̀ ó wá tó àsìkò fún ẹni àkọ́kọ́ láti yọ zakat àmọ́ ẹni tí èèyàn jọ ń ṣe nìdọ́rọ́bà yẹn ó sọ pé àwọn oníbàárà kò sanwó ọjà tí wọ́n rà wípé gbèsè ló wà nílẹ̀ báyìí àwọn kọ́lẹ̀ ni ṣé ẹni tó fẹ́ yọ zakat yẹn ṣé yóò ṣírò gbèsè tó wà níbi mọ̀dọ́rọ́bà papọ̀ mọ́ owó tó jẹ́ ìtọ́wà lọ́wọ́ rẹ̀ ni àbí nínú owó tọwọ́ ti ẹnìkan só. So, òun náà ni yóò ti yọ zakat láì sí èyí tí ó fi ṣe mọ̀dọ́rọ́bà papọ̀ èkejì ẹ̀ wọ́n tún ní èèyàn fẹ́ yọ zakat àmọ́ àwọn ẹni tí èèyàn fẹ́ yọ zakat yẹn fún wọn ò ní bank account kò sì tún sí cash níta wípé báwo ni èèyàn ṣe lè fún àwọn onítọ̀hún ní owó zakat tí èèyàn bá yọ láti ọ̀dọ̀ bọ́dá abdulnasir ní us wọ́n ní àwọn fẹ́ máa èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ pé àwọn nípa ohun tí àwọn máa ń sọ lẹ́yìn tí olùpèpè fún sọ́lá bá pèpè fún sọ́lá ti tán iná wọ́n ní àwọn kan sọ pé ohun tí olùpèpè fún sọ́lá tó bá sọ iná ni ìyẹn náà máa sọ nígbà tí wọ́n bá di àsìkò tí ẹni tó bá ṣe ìfọ́mọ̀ bá ṣe ìfọ́mọ̀ tó bá parí ìfọ́mọ̀ rẹ̀ wípé àdúrà tí wọ́n máa ń ṣe lẹ́yìn olùpèpè fún sọ́lá ọ̀nà ìlú tó máa ṣe lẹ́yìn ìfọ́mọ̀ wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan sọ bá nígbà tí àwọn méjì tó ń sọ pé láàbùlà nìkan nínà ni yóò wù lẹ́yìn ìkọ́mà ìbéèrè wọn kejì wọ́n tún ní àwọn gbọ́ tí wọ́n sọ pé téèyàn bá ṣe wítìrì lẹ́yìn ìmáàmù lásìkò sọ̀látù tàràwíhì nínú Ramadan tó bá di lóru tí èèyàn bá ti dìde fún kìyàmù lẹ́yìn èèyàn lè mú wítìrì míì wá láti fi fagilé èyí téèyàn ti kọ́kọ́ ṣe lẹ́yìn ìmáàmù torí kí onítọ̀hún lè bàa jẹ àǹfààní rírí alikunut ké wípé ǹjẹ́ ilé náà ó rí bẹ́ẹ̀ bí ẹ jẹ́ kí n darúgbó àwọn náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tó kó sílẹ̀ fẹ́nìkan kíkọ́ máa fi ṣòwò. So lórí pé àti òun àti ẹ̀ àwọn jọ máa pín èrè tí òwò yìí bá bí ó ti wá tó àsìkò tó fẹ́ yọ zakat ó sì béèrè lọ́dọ̀ ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ti fi ń ṣòwò èló lowó jẹ́ àtọ́jú owó àtèrè kí n fi lè bá mọ iye tí ń dàpọ̀ mọ owó tí ń bẹ lọ́wọ́ mi yọ zakat rẹ̀ lẹ́ẹ̀kan ẹni tó wá ń bẹ lọ́wọ́ rẹ̀ wá ṣàlàyé pé púpọ̀ àwọn ẹni táwọn tajà fún wọ́n ra láwìn ni wọn ò tí ì sanwó sáàyọ zakati owó tí ń bẹ ńlẹ̀ mọ́ gbèsè tá a ní láti gbà níta àbí ọ̀wé ìtọ́jú owó tí ń bẹ lọ́wọ́ wa nìkan láyọ zakati rẹ̀ máa dúró de ìtọ́jẹ́ gbèsè pé ńgbà tó bá tó tẹ̀ wá lọ́wọ́ ìgbà náà la máa yọ zakati rẹ̀ lọ́sọ̀rọ̀ òfin ṣẹ̀ríyà wọ́n ní tí gbèsè yẹn bá jẹ́ pé ẹni tó jẹ wá tá a bá bi léèrè kíkọ́ san yọ san láì kò lọ lára á yọ zakati rẹ̀ láì tí gbà àmọ́ tó bá jẹ́ pé tí gbèsè wa ti ń bẹ lọ́dọ̀ ẹlòmíì wọ́n bá jẹ́ ẹni tó ṣe pé yìí máa fi àti san owó olówó falẹ̀ àní yọ zakati rẹ̀ mọ́wọ́ wa ó dìgbà tá a bá tó rí gbà sọ eléyìí jẹ́ bí agbọn abẹ̀yẹn ti ṣe jẹ́. wọ́n bá ń ṣèbéèrè nípa pé a fẹ́ yọ zakati àwọn ẹni afẹ́ yọ fún tó jẹ́ tálákà mẹ̀kúnnù àwọn ò ní wọn ò ní àkáǹtì ìfowópamọ́ sí nílé ìfowópamọ́ nígbà tó sì jẹ́ pé owó fẹ́ẹ́rì ọ̀dà owó wà lóde a sì fẹ́ yọ zakat owó wa tó bá lọ jẹ́ pé wọ́n ní àkáǹtì kan téèyàn kówó pamọ́ sí nílé ìfowópamọ́ ni ńṣe ni káwọn àwọn ọba máa ti ti kálukú ránṣẹ́ sí nínú àkáǹtì rẹ̀ àwọn èèyàn yọ̀ wá lákàǹtì èèyàn náà sì lówó lọ́wọ́ tó lè kó fún wa. tẹ́típá ti mà náà dájú sáká wípé zakati táwa fẹ́ yọ tó bá pọ̀rọ̀ wa lọ́rùn láti ní lọ́wọ́ lówó fi sọwọ́ sọ́dọ̀ ẹni tí ń bùkátà rẹ̀ òun ló ti dáa jù hmm. òun ló pé ẹni tá a fẹ́ fún hmm. òun ló sì fi àwa tá a fẹ́ san fún lọ́kàn balẹ̀ hmm. ṣùgbọ́n gbà tó jẹ́ pé owó ní àmọ́ gbóko ni àní rí ọwọ́ fi bá òun lẹ́nu lọ́lọ́ yìí bó láti afẹ́ ṣe ẹ pé kí ẹni tẹ́ fẹ́ fún zakat tí ò ní àkáǹtì kan báǹkì kọ́wá zakati àkọ́wá káǹtì èèyàn rẹ̀ kan tó ṣe fọkàn tán wá hmm. tó ṣe pé bá san zakati yẹn sínú àkáǹtì tiẹ̀ tí ó padà máa gbà lọ́dọ̀ rẹ̀ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àwọn gbọ́ wípé bá àdúrà tó máa ń ṣe lẹ́yìn ìgbà tó bá pèpè fún sọ̀ láti tán gẹ́lẹ́ iná làá ká máa ṣe lẹ́yìn tó máa ṣe kọ́ ọmọ tán tí bá ké bẹ́ẹ̀ ṣe gbọ́ nu ní tí ò sì déédéé lẹ gbọ́ hmm. torí lábẹ́ òfin ṣẹ́ríya àdúrà tó máa ń ṣe lẹ́yìn tó máa ń ṣe àsọ̀láàtì fanabi Muhammad sallallahu alayhi wa sallam tán lẹ́yìn tí olùpèpè fún sọ̀láàtì bá pèpè tán pé allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'imah آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته àdúrà yìí wọn kì í ṣe lẹ́yìn ìkọ́ọ̀mà hmm. ó wà fún ẹ̀yìn ìgbà tó bá pèpè fún sọ̀lá àti tani hmm. báyà ń tẹ́ gbọ́ ni pé tí wọ́n bá ń pèpè fún sọ̀lá gẹ́gẹ́ bá a ti ṣe máa dáhùn wíru tẹ́ni tí ń pèpè fún sọ̀lá ti ń wí tẹ̀lé yàtọ̀ sí tó bá sọ pé hayya ala sọ̀lá hayya ala falah tá a sọ pé la hawla wala quwwata illa billah pé irú rẹ̀ gẹ́lẹ́ ìnáà lẹ́ẹ̀ máa wí tẹ̀lé ẹni tí bá ń ṣe kọ́ọ̀mà bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sàní pé dákẹ́ nígbà tí wọ́n bá ń ṣe kọ́ ọmọ ẹ̀ níwìn kankan tẹ̀lé wọn àyàfi tí wọ́n bá dárúkọ ànábọ̀ muhammed sallallahu alayhi wa sallam pé ashhadu anna muhammed rasulullah ẹ sọ pé sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́. wọ́n ní àwọn tó gbọ́ bí táwọn bá ti ṣe wítìrì lẹ́yìn imam ní sọ̀lá ti tarawih nínú ramadan tí ń bọ̀ abẹ́ allah kọjá kí ramadan náà bá wa láyé ó ràn wá lọ́wọ́ láti lè kẹ́nu ró sẹ̀sìn kóra ró lọ́sàn-án rẹ̀ ó sì ràn wá lọ́wọ́ láti lè dìde gbèsò láti ró ní òru rẹ̀ kọ́ wa ṣe gbogbo ẹ̀ ní àtẹ́wọ́gbà lọ́wọ́ wa. ẹni tó bá ti ṣe sọ̀láàtì wítìrì lẹ́yìn imam má sọ̀láàtì tarawih nínú ramadan tó bá jí lóru kò ní tún wítìrì kankan ṣe má kò ní tún wítìrì kankan sí mọ́ bọ́ bá tún fẹ́ ṣe náfìlà lóru wàá ṣe náfìlà rẹ̀ láì ṣe wítìrì níbẹ̀ hmm. nítorí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní ij'alu akhira salatikum bil layli witra ẹ jẹ́ kí wítìrì kó jẹ́ sọ̀láàtì tẹ́ ṣe gbẹ̀yìn lóru hmm. èyí tó ti ṣe pẹ̀lú ìmáàmù tẹ́ fi túkà àwọn ti tó hmm. nítorí pé náà àdé ìfètè ìmáàmù ahmed rahimahullah tó gbà jáde ń bá dúró pẹ̀lú ìmáàmù títí tí wọ́n fi parí sọ̀láàtì tí ò lọ kí ìmáàmù tó parí hmm. ìmáàmù parí lọ́lọ́ kó mọ́ṣáláṣí wọ́n kọ àkọọ́lẹ̀ fún wípé gbogbo òru yẹn ló ti fi dìde dúró sẹ́sìn fún Allah bàbá wa wù ọ tó tinú rẹ wá pé o tún fẹ́ ṣe náfìlà lóru kò sí wàhálà o tí èsì náfìlà dáadáa lẹ̀ eré hmm. tí wọ́n máa kà sáwọn èèyàn létí ṣe náfìlà òru àkọ́kọ́ wákà méjìlá láti àkàn ìlàjà mẹ́ta mẹ́ta àdádálẹ̀ lélẹ̀ yẹn hmm. ó sì ti dájú kó ti yí ọ̀pọ̀lọpọ̀ náà pàdádálẹ̀ ni hmm. kò sínú súnà nàbì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n náfìlà ọkàn fẹ́ ṣe náfìlà pé òru tó jí o tún fẹ́ ṣe sọ̀láàtì mi ó lè ṣe ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣe wítìrì mi àdìsá nàbì sallallahu alaihi wa sallam onílẹ̀ witrani fi layla àyè ò sí láti ṣe wítìrì méjì lóru ẹ̀yọ̀ kan. Jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà àti olùjábìnú tẹlifíà fi pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì ní ìgbà tí ojú òpó zero eight zero six one nine nine eight four five nine tí a bá ń ṣe mọ̀nàmọ́ná a lè máa lo zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six fáàtì a bá ń bẹ nílẹ̀ òkèrè a máa lò ní ìlò plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá o náà ní pé ní ìgbà tí èèyàn bá ti ṣe àlùwàlá tán èèyàn sì ti wà ní ipò yí pé ó ti ṣetán láti ṣe ìjọsìn fún Allah yálà náfìlà àbí sọ láti tó jẹ́ ọ̀ranyàn tó pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti wáyé lóríṣiríṣi pé láti bi ìdodo débi orúnkún o náà ni ìhòòhò ọkùnrin ara wa ọ̀rá yan ọkùnrin náà nígbà tí ó ti wà nípò pé ó fẹ́ ṣe ìjọsìn fún Allah ó wá fi ọwọ́ ra ikùn rẹ̀ títí tí ó fi kan ìdodo ǹjẹ́ a lè sọ pé àlùwàlá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti jábí ẹ lórúkọ yín o hello. ọkọ mi ni abdulbasik láti ìṣẹ́yìn. ìbéèrè yín. ìbéèrè ni ni pé. ẹjọ́ yá o. màtá ìdẹ́ pé ẹni tẹ́ pé ọkọ ẹni sí lójú fọ́nà ẹ̀sìn Islam dáadáa. bẹ́ẹ̀ mm-hmm. pé lẹ́yìn ìgbà tí ó kú ó ti kalẹ̀ lájẹ́ pé kí ni kí àwọn tó wà lójú fọ́nà ẹ̀sìn Islam dáadáa fún máa fi mọ̀gádìdì yẹn kí ni. ìbéèrè yín kò yé dáadáa ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ibi ajé ń pè. Àfọ́bùrà mi gbàtọ̀ yọ. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé pẹ̀lú àwọn Ramadan ti ń bọ̀ yìí, kí n bá hmm. jẹ àgbọ̀n, kí hmm. n wá súnmọ́ ìyàwó yẹn, kí hmm. Ramadan yẹn ṣé ò ṣé Fáìdásì láti òkè àánú. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ọkùnrin tó ní ìyàwó méjì. Mm-hmm. Tó yẹ pé tó wà sí ọkọ rẹ̀ láti jàyẹ̀, ọkọ òní wá fún ilé. Mo mm-hmm. gbọ́dọ̀ bí oṣù kan tó sì kààbọ̀. Tí ọkọ wá dúró lórí pé àti tí ìyàwó bá gba àwọn ọmọ ìyálé sọ́dọ̀. Tí ò bá ti gba àwọn ọmọ ìyálé sọ́dọ̀, yóò mọ gbègbè ayé ìnira. Hello. Ọkọ òsì ṣé ìyálé ò tí ì bímọ ni. ìyálé ti bímọ ìyálé kó àwọn ọmọ kalẹ̀ ìyálé sì bẹ́ẹ̀ lé ọkọ wa máa kó àwọn ọmọ lọ sọ́dọ̀ ìyàwó tuntun nígbà kọ́ ọmọ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ nígbà tí ọba tọ́jú àwọn ọmọ ìgbé ayé ìnira ní ọmọ gbé hmm. ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí àwọn ọmọ hmm. àtìyàwó kò ní ṣe. ó ti yé ó ti yé ẹni tí wọ́n fẹ́ béèrè náà ni pé ṣé ó bójú mu báwọn ní ẹ̀sìn Islam náà ṣe. alhamdulilayi ẹ ti mọ̀ pé ọkùnrin lábẹ́ òfin ṣẹ́ríà òfin ẹ̀sìn Islam ó ní láàrin ìdodo sí orúnkún méjèèjì ìyìn òwò ọkùnrin eléyìí tó ga jù. Hmm. tẹ bá fẹ́ nípa ni pé ìtọ́jú sí orúnkún méjèèjì kọ́ wà lábẹ́ ọkọ̀ àdásọ́bò ṣùgbọ́n lẹ́yìn lásán kò tó àfi kí nǹkan kan nínú aṣọ tí ń bẹ lára wa náà kó tó tó ti ta wa. النبي صلى الله عليه وآله وسلم أن يصلي الرجل في الثوب الواحد ليس على عاتقه منه شيء النبي صلى الله عليه وآله وسلم ọkọ̀ fún ọkùnrin láti ṣe sọ láti pẹ̀lú aṣọ kan tí nǹkan kan nínú aṣọ yẹn kò déjì kárẹ̀. èyí tó mọ̀ sí pé bá a bá pakájà aṣọ tó ṣe pórí èjìká wa náà la ta kókó rẹ̀ sí tọ́wọ́ bo ẹnití ń bẹ láàrin ìdodo wa sọ́rùnkún wa méjèèjì lọ́kùnrin hmm. tí nǹkan kan bá sá ti wà lórí èjìká wa náà a lè fi ṣe sọ́lá. tí ẹni tó wá múra báwọn àbótí ẹ ti wọ ẹ̀wù náà wọ́n á rí i pé kò ń hàn wọ́n á fẹ́ fi ọwọ́ rẹ̀ fi họ àyè ibi tí ń hun ní ìpọ́n rẹ̀ yùn sọ wọ́n wá mọ́wọ́ títí dé dodo híhọ tó họ bí tí ń hun tó dé dòdò sísàlẹ̀ dòdò rẹ̀ tí ò bá ti dábẹ́ rẹ̀ hmm. kò bá sọ láti rẹ̀ jẹ́ lópin ìgbà tí ò bá tàtàrà kó n fẹ́ mọ́wọ́ débi tí ń hun mú kí agbanrin ibi tí ìdodo rẹ̀ wà sísàlẹ̀ ọ̀ hàn síta hmm. tó bá ti hàn síta ìgbà náà ni òwò rẹ̀ bọ́ta lórí sọ̀lẹ́ eléyìí tó pé sọ láti rọ̀ lálàáfíà mọ́ ọ̀họ́ hmm. gba bí aṣọ kò burú lópin ìgbà tíbi tó họ yẹn tó wà láti di ìdodo sísàlẹ̀ ọba ti hàn síta hmm. kò sí wàhálà ń bẹ. ẹ ẹni tó wá béèrè nípa pé tí àwọn bá jíjẹ sàárì nínú Ramadan báyìí tó wá jẹ́ pé lẹ́yìn tó ń jẹ sàárì yẹn tán ló ń ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó òun ṣé eléyìí báyìí ṣé kò ṣèyàmù òun jẹ́ kò bá rárá ló ẹlẹ́dàá wá ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ kó máa jẹ kó máa mu o sì lè súnmọ́ ìyàwó rẹ láti ìgbà tí oòrùn bá ti wọ̀ títí tí ó fi di pé òwú funfun yọ yàtọ̀ sí òwú dúdú ní ìgbà tí àlùfájàrí òdodo bá hàn ìyẹn ni pé títí tí ó fi di pé àlùfájàrí òdodo yọ wọ́n máa jẹ wọ́n máa mu o lè máa báyàwó rẹ lò kẹjọ máa ṣeré àmọ́ o tó bá ti di pé àlùfájàrí òdodo yọ àsìkò àti kẹnuró kóra ló ti bẹ̀rẹ̀ ìyẹn wọ́n lè báyàwó rẹ lò tán kó tó di pé àlùfájàrí òdodo yọ kó oorun gbé ọ lọ oorun tó gbé ọ lọ tó ń ti jánábà lára hàn kò pé kọ́ ọmọ ní sùyàmù lọ́jọ́ yẹn tó pin ìwà tó ṣe pé kó tó sùn náà ló ti dà níyàn kó ṣe sùyàmù ìgbà tó o bá tají sí kódà kó ṣe pé lẹ́yìn ìgbà tó òrùn ti yọ ni wàá lọ wẹ̀ wàá wẹ̀wẹ̀ jánábà wàá sì máa bá ìkẹnuró rẹ lọ kò sí nǹkan kan tó ṣe anábì sallallahu alayhi wa sallam àwọn gan máa jí sáyé nínú Ramadan lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí ti yọ lẹ́ni tó ṣe pé ó ti báyàwó rẹ̀ lájọṣepọ̀ ṣáájú kó tó di pálífájà rí yọ pẹ̀lú jánábà tó pé gbà náà lànàbí ọ̀wà wẹ̀ lẹ́yìn ìjábọ̀ tó ṣe jẹ́ obìnrin tó béèrè láti òkè àánú tó ní ọkọ tó bá níyàwó méjì tó wá máa ń tì torí pípé bọ́yédè òyédè ọ̀sẹ̀lẹ̀ láàrin àtìyàwó tí ó ṣàfi ìyàwó lẹ̀ pátì fòdìdì oṣù kan gbà mí nǹkan tó ń ṣèyàn ọ̀dà o hmm. nítorí pé ọmọ yìí pé ọmọbìnrin yìí báyìí ẹlòmíì ni ọba fẹ́ hmm. kó tó di pé wọ́n takú wọn lé wípé wọ́n náà lọ́sàáfẹ́ hmm. wọ́n lọ nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ yẹn ẹnu tó ti dùn hmm. ọmọ yẹn ẹnu tó ti jà fóònù náà kó tó di pé orí fẹ́ ọwọ́n àfilẹ̀ fẹ́wu filẹ̀ faboró lódìdí oṣù kan bọ́ọ̀lù àtẹlẹjọ́ máa gbé tẹ́lẹ̀ náà tá à ní síra gbọ́ yìí èèyàn sí èèyàn so dábà wá jà síbi tí ká kú ni hmm. àwọn á nítorí pé èdè òyédè ti bẹ́ sàárín wa àti ìyàwó òfìlẹ̀ fóṣù kan ó sì ní fẹ́ gbọ́ láàrin oṣù kan wípé ọkùnrin míì wálé ń bá a sùn ó hmm. sì ní fẹ́ gbọ́ pé láàrin oṣù kan tí ò ti rí wọn mọ́ òun náà ti gbé gbàgbèrè òun hmm. ti ń ṣe panṣágà kágboro ó ní fẹ́ gbọ́ gbogbo nǹkan yìí àwọn ìlú tó ṣe pé ìfàyàbalẹ̀ ọ̀lọ́ńbẹ̀ títí àwọn wá pa àwọn fọ́lífọ́lí olè nǹkan kan wá lọ jálé mọ́yàwó rẹ̀ lórí nǹkan Hmm. so ọ̀n bẹ́ ń lé gan-an à ń bẹ ọwọ́ hmm. wọ́n wá sá òfìyàwó lẹ̀ pa èèyàn tí ọ̀dà lẹ́nu tí máa ń ṣe bẹ́ẹ̀ hmm. ó ṣeé ṣe kọjá pàṣọdùn àwọn obìnrin torí pé ọkùnrin tí ọba ṣe bẹ́ẹ̀ òun náà ronú dáadáa ṣe bẹ́ẹ̀ náà bímọ ah, ọmọ rẹ lóbìnrin sọ̀n fẹ́ kọ́kọ́ rẹ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ sí lọ́jọ́ iwájú torí ẹ̀ eh, ó tún á sọ pé ọkọ yẹn ń sọ pé tí ìyàwó kékeré ọba ti ṣe tán láti máa ṣètọ́jú àwọn ọmọ ìyáálé tó ń kó sí lọ́dọ̀ a jẹ́ pé ìní ọ̀ma sí lọ́dọ̀ à ń tọ́jú ní kí irú ọkùnrin yẹn ìka ni òwò ẹ̀fín ẹ̀sìn Islam ò sì gbà ká yá ka hmm. ẹ̀ gbọ́n tá ti sàn náà sallallahu alaihi wasallam sọ ni ó ní innama yarhamullahu min ibadihi ar-rahama Allahu kì í kẹ́ ẹnìkan nínú àwọn ẹrú àfàǹtà náà bá láàánú hmm. ìwọ láàánú ọ̀dájú wọn ní kálukú lọ́ọ̀dì ọkọ rẹ̀ kọ́ tọ́jú ọmọ tiẹ̀ ni hmm. wọ́n ti tẹ́ ìyàwó kan tó ní kó lè máa ṣerú fún ìyàwó mi òfin ṣẹ̀rí àníyàn bóyá sà lọ́kọ rẹ̀ yẹn ń bá ká kò jẹ́ni tó gbẹ́sìn Islam yìí kí ìyáálé tó bímọ Allah yóò bá wọ ọmọ rẹ̀ hmm. kó mójútó àwọn ọmọ rẹ̀ kó tọ́ wọn dáadáa bákan náà sọ ọmọ yín kí ń ṣèyá kì í jọ̀yà ìwọ ìyáálé hmm. tó o bá fi ọmọ rẹ lẹ̀ fún ìyàwó kò sí bí ó ti ṣe fẹ́ràn rẹ tó gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ kan ń bẹ nísàlẹ̀ ọkàn rẹ̀ kò ní jẹ́ kó lè ṣe dáadáa sí wọn tán Hmm. bóòlù sì lè fọmọ tiẹ̀ lẹ̀ fún ìyàwó tí ọkọ rẹ̀ fẹ́ lẹ́yìn rẹ̀ kọjá pò ní ọmọ ọba tọ́jú wọn. Hmm. àà ebi inú àdúrà tí àwọn yorùbá máa ń ṣe ni pé ya Rabbi má jẹ́ wọ́n fẹ́ lomi ìsẹ́mi o. má lè mi kún di ẹrù <laughs> má lè mi kún di ẹrù mi. fi àgbà láti lera rẹ̀ ń di ẹrù kó tó hmm. di polú rẹ̀ ó lé ọkọ ń bẹ̀. torí délé ọkọ rẹ lè jẹ́ pò wọ́n lágbọ̀ọ́yé tó péye ìwọ ìyáálé ẹ̀kọ́ lágbọ̀ọ́ tó pé wọ́n ní kó mójútó ọmọ rẹ̀ wọ́n máa ràn ọ́ lọ́wọ́ lórí ìtọ́jú àmọ́ ká wá sọ ti ń ta àlábọ̀ ẹlòmíì lọ́rùn pé àfi dandan àfi dandan kọ́ ọ máa tọ́jú àwọn ọmọ ìyáálé yìí ló fi lè rí dìgbé tó bá pọ̀ fẹ́ lọ́mọ ọ̀dọ̀ àjẹ́ pé kò ní bá gbogbo etí tó bá gbọ́ kò ní ba lójijì hmm. àmọ́ tó bá pé ìyàwó lọ́ọ́ bá fẹ́ kò sí títí ọ̀gbọ́n tí ò ní ba lójijì hmm. tó fi dórí àwọn tó gbẹ́wó àṣàwọ̀ tí wọ́n gbọ́n kankan yé nínú ẹ̀sìn. ìsákùnrin hmm. ọ̀fẹ́ Wàlékún Ṣọ́láhùn Rọ́ṣùntúlọ́hì ọ̀rọ̀kà tí ó kọ́ ibi ẹjí ń pè. Orúkọ mi ni Àfá Hussein láti Àgọ́ Àmọ́dú. Ìbéèrè yìí. Tọ́lọ́mbà lọ́rẹ̀ ni ṣékìwá. Afẹ́kún bá ṣàlàyé nípa pé hmm. ìdájọ́ òní bẹ fún ohun àwẹ̀ fún ẹni tí ó lóyún àtẹ tí ń gbọ́mọ lọ́wọ́. Ǹjẹ́ wọ́n tí ó fi àwẹ́lẹ̀ yóò ṣe fídíà ni àbí yóò ṣe àwọn ẹ̀yẹn padà sáré bá tẹ́? Alhamdulillah, ẹni tó lóyún àtẹni tí ń rí ọmọ, gbogbo wọn náà ṣe sùyàmù. Hmm èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀nìyàn èyí tó bá sì pa ọjọ́ kan jẹ nínú wọn yóò san padà ní kése pé yóò ṣe tààrà náà. ìbéèrè tó wà bí mi pé ǹjẹ́ àgbo òdì sẹ́nu tí wọ́n ṣe láì fi ọtí àbí nǹkan haram kankan sí rárá ǹjẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà nínú òfin ẹ̀sìn Islam láti lò fún bí oògùn ikọ́ àbí fún èyíkéyìí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ láyà ọmọ èèyàn. alhamdulilayi àgbo òdì sẹ́nu wọn bá ti ṣàlàyé rẹ̀ síwájú bí sẹ́nu yun yìí máa ń sábà jẹ́ kó yìí kó yìí ọkọ wọn èyí tó fẹ́ jọ ìhúnríra àbí ìhúnríra gan ni hmm. torí ẹ má dì sẹ́nu hmm. má dì sẹ́nu agbó gidi tí wọ́n máa gbé mi oníkọ́ <laughs> máa mú tí ọ̀rá ti ló gogoro lọ tínú. Hmm. ẹ lórúkọ yín o ìyá ó ti já zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six tàbí ká sì máa lo zero eight zero eight three two nine three eight nine six náà tójú òpó ń bá ń ṣe mánàmáná ó kọ yín bí ẹ ti ń pè o. mikaeli ló ń sọ̀rọ̀ láti fẹ́ mi. ìbéèrè yín ẹ bá gbóhùn sókè díẹ̀ sí i. ìbéèrè mi ni pé nípa obìnrin tí ó lóyún nítorí àkóràn bàbá nínú Ramadan ó Ramadan bọ́ sínú rẹ̀ oyún yẹn ó ti wá bí ní gbọ́mọ lọ́wọ́ ní ọmọ yẹn kú mm-hmm. ó ti ti wá nínú ní bí Ramadan bí mm-hmm. Ramadan mẹ́ta á fi tẹ̀lé ra wọn tí ò láǹfààní láti gbà wẹ̀ irú kí ni obìnrin yẹn lè ṣe. yóò ṣírò iye ọjọ́ tó bá jẹ gbogbo ẹ̀ ní ọ̀sán padà kódà kó jẹ́ pé ń lóyún rè máa ń lóyún rè máa ń lóyún rè máa fi pọ́dún mẹ́wàá ṣùgbọ́n ọdún mẹ́wàá ni ọ̀sán padà <laughs> so lẹ́yìn náà ìwọ ọkọ náà tó fìyàwó rẹ lójú balẹ̀ tó ń ra amú tó ń ra amú hmm. tó yẹ pé gbogbo ọdún bí ọba lóyún yóò rè máa bí ọba yóò lóyún àánú rẹ tó kọ́ náà rí hmm. àti rọrùn wọ̀ sí <laughs> kọ́mẹ́sì pé àṣíráyé gbé nìkan lẹ̀ mójútó hmm. náà. ẹ o. muslim ọtún ṣe é wù ní láti stadium. ìbéèrè mi ni pé ǹjẹ́ obìnrin tó ń bẹ ní ẹ̀dì ọkọ hmm. tí ó sì ti dàgbà jù hmm. kọ́ wá wí pé mo yọ̀ọ̀dà rẹ̀ ìwọ náà yọ̀ọ̀dà mi kò sì sí kò sì sì bẹ́lẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ ìjọ tó súnà bá. àkọ́tọ̀ súnà ọ̀tọ̀ bídíà ìyàwó bá ń bẹ lọ́dọ̀ ọkọ hmm. wà fọ́kọ rẹ títí dọjọ́ ni ọkọ náà wà fún ìyàwó rẹ̀ dọjọ́ kú ìyàwó wa sọ pé èyí tá a ti tó. <laughs> mo yọ̀ǹda rẹ àánú òun èyí yọ̀ǹda bá òun èyí hmm. yọ̀ǹda bá ká pín lóòótọ́ ẹ̀yìn gẹ́gẹ́ bí n tẹ̀sí tún sọ ẹ lóbìnrin yóò ti dàgbà kí ló fẹ́ wá mú sọ pé òun yọ̀ǹda ọkọ hmm. ẹ̀ ń rí nǹkan oṣù rẹ̀ ẹ̀ ń rí gbogbo ẹ̀ ó sì ń bùkátà ọkùnrin hmm. nítorí iṣẹ́ rí téèyàn bá fi ń tólúwa ṣe lẹ́tọ̀ọ́ sílẹ̀ tí ọba ṣe nítọ́ dájú ni pé ní tí ọ̀tọ̀ ni ó máa ṣe ní ọ̀tara bá hun tó bá wù láti rọ́kùnrin tí ò rí irú hmm. wọn ní kàbẹ́là àbọ̀dì kàbẹ́là kan máa wọn dì àkàràmàkọmọlá ó ti ṣe jẹ́ bẹ́ẹ̀ hmm. ọkọ rẹ̀ ń bẹ ńlẹ̀ ọ̀ á lọ yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda rẹ̀ báwo ṣéṣe kọ́ ọ̀rọ̀kùnrin mi ní lẹ́yìn hmm. so nítorí délé mọ́ yọ̀ǹda rẹ̀ kò bófin ṣẹ̀rí àmú kò bófin kọ́dà tó bá dípò bìnrin kò bá rí nǹkan oṣù rẹ̀ mọ́ Hmm. eléyìí tí máa mú kí arọ́ máa kan wọ́n hmm. tán bá ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin hmm. ìsìláàmù kò tún gbà kóbìnrin sọ pé mo yọ̀ǹda rẹ fọ́kọ rẹ̀ bọ́ bá kú nǹkan kan yóò kù wọ́n kú kí wọ́n máa fọ́ rárá wọn la oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n mọ ìbéèrè eléyìí wá wọ́n ní ọ̀pọ̀ àwọn ó obìnrin opó kan tó fẹ́ ń yàwó kẹrin obìnrin yìí wá lóyún àmọ́ ó padà bàjẹ́ àṣé àrùn ìbálòpọ̀ sì ń bẹ lára ẹ̀ láìmọ̀ ẹnìkẹ́ nínú àwọn ọmọ tí mọ́kọ àwọn gbogbo àwọn nsá ni àrùn ìràn gbogbo àwọn nọ́ọ̀sì ni àwọn sapá láti tọ́jú ara àwọn àmọ́ kò pẹ́ lọ títí tíyàwó alákọ̀ọ́kọ́ fi kú pẹ̀lú àìsàn kan tó ní ṣe pẹ̀lú jẹjẹrẹ ti ẹ̀dọ̀ ìyàwó kẹrin opó yìí lẹ́yìn àsìkò díẹ̀ sọ pé òun tún lóyún ọkọ bá ní pé láíláí kò jẹ́ jẹ́ oyún torí pé gbogbo ọ̀nà téèyàn lè gbà báyàn lò pọ̀ láti jẹ́ kó doyún òun jìnnà sí tèfètèfè àyẹ̀wò sáfì díẹ̀ múlẹ̀ pé àrùnbálòpọ̀ sì ṣẹ́kù ní ilé ọmọ arábìnrin opó tí ọkùnrin ìfẹ́ níyàwó kẹrin ni ọkọ tí wàá pinnu pé òun ọkọ obìnrin opó tẹ́lẹ̀ yẹn ni báyìí ọ̀kan nínú àwọn ìyàwó ni ló wá ń béèrè béèrè pé ṣé ẹni tí ọkọ àwọn fẹ́ ṣe yìí ó bójúmu lábẹ́ òfin Allah nírú ipò báyìí láti má ṣe ló òfin Allah torí ọkọ sọ pé obìnrin opó tẹ́lẹ̀ yẹn ìní káríà tó ń gbé àrùn náà kiri pé nínú kó ṣẹ́kù lọ́ọ̀dì òun láì ní súnmọ́ mọ́ láíláí tàbí kíkọ̀ sílẹ̀ ìní òun sì kọ̀ sílẹ̀ àwọn àwọn òpin ṣe ń tọ́kọ̀ àwọn fẹ́ ṣe olùgbò òfin Allah. alhamdulilayi pọtó kò wí pé ọfẹ yà wọn hmm. ẹ mọ abẹ lọ́dọ̀ rẹ̀ lábẹ́ pò ní súnmọ́ láíláí hmm. nítorí pò ń lọ gbé àrùn wọlé rẹ̀ ńlọ́tàn ká tí kálukú náà fi fara káàsà rẹ̀ rárá orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ àbí kò sì sọ pé mo fẹ́ kọ́ lẹ́yìn anya hmm. rárá ó yẹ ká tari ilé ìkẹ́kọ̀ọ́ gbogbo wa hmm. tẹ́ bá fi lè fẹ́ ìyàwó kan tọ́jú adélébọ̀ hmm. tó jẹ́ pé ó ti wà lọ́dọ̀ ọkùnrin kan tẹ́lẹ̀ dájú kẹ́yìn tó ti pẹ́ fẹ́ ọkọ kọ́ lẹ́nu àbọ̀kọ àkọ́kọ́ kú ó yẹ kẹ́ ẹ lọ sí àyẹ̀wò fínífíní ní ilé ìtọ́jú aláàárẹ̀ fún obìnrin yìí báyìí láti mọ kí ni nǹkan tí ń bẹ lára rẹ̀ láwọn àìsàn àti àárẹ̀ àtàrùn hmm. kó má bàa jẹ́ pé yóò gbárùn kan wọlé tó padà ta fún ní kálukú nínú ilé hmm. tó ó lè jẹ́ pé gbádùn dáadáa ọkàn yẹn balẹ̀ ìpẹ́ni tẹ́ fẹ́ yìí o àrùn kárùn kan ní tara wọlé wá báwọn èèyàn yín ó sì lè jẹ́ pé àrùn kan bẹ lára rẹ̀ èyí tó lè gbóògùn ẹ tọ́jú kó gbádùn dáadáa ná kó tó di pé yóò wọlé má jẹ́ pààrùn yẹn ètò ṣe pé ó lóògùn ṣùgbọ́n àwọn ilé ìwòsàn wọ oògùn rẹ̀ wọn ò tí ì rí hmm. tọ́ kẹ yẹra fún ó pé ju kẹ fẹ́ tán kẹ wá pẹ́ kọ́lẹ̀ àbí ẹ pàtì ìwé ìtẹ̀yìn sọ ní ìsìn lọ. Hmm. ṣé tọkùnrin bá fẹ́ fẹ́ àwọn gbà mí ìkánjú àtọ́jú kòkòrò ìyàwó mi ò lè kàn kì í jẹ́ kí wọ́n lè fara balẹ̀ láti ṣe àwọn ìwádìí eléyìí tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú pé bó làlàáfíà arábìnrin yìí rí hmm. báwo ni sípò lárùn burúkú kan lára eléyìí tó pé máa ràn so pàtó tí wàá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ báyìí ẹ gbìyànjú láti tọ́jú obìnrin yìí ni ẹ gbé lọ sílé ìtọ́jú aláàrẹ̀ so nǹkan tí ń bẹ lára rẹ̀ lárùn inṣàlá inṣàlá wọ́n tọ́jú rẹ̀ yóò kó mbẹ́ tó bá ti kó mbẹ́ kò sí tó ní kẹ́ ẹ má sùn mọ́mọ́ torí pé oníkálukú wa náà ló ní tiẹ̀ la so òun náà tó sì wá tó gbé tiẹ̀ wá òun náà mọ̀ pé bọ́n ṣe rí nù kò sẹ́ni tí ó wù láti kó bànújẹ́ kó kó wọlé aláyọ̀ Hmm. so nígbà tó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ nǹkan ìbànújẹ́ ni ọmọ jẹ́ fún náà hmm. ẹ má wàá fi ìbànújẹ́ kún ìbànújẹ́ fún kún ìbànújẹ́ fún. Hmm. zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine tàbí ká sì máa lò báyìí zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six àbí plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tí a bá ń bẹ ní ilẹ̀ òkèèrè. ẹ lórúkọ yín o. hello waaleykum salaam wa rahmatulahi wa barakatuh owó kan yín gbẹ́jú ń pè. abdulgafar ló ń pè láti ṣògbọ́n. ọyá ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo ní ọmọ ìyá kan tó jẹ́ pé ó ti bí ọmọ ní gbàdúrà sí i à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹjọ́ yá. ó ti bí obìnrin kan ti bímọ fún nígbà tí ẹsẹ̀ sì yé mhm. tó di ọmọ sí náà so ó tó wá sí ìgbìyànjú pẹ̀lú pé ó ń tọ́jú ọmọ yẹn so ó wá pè mí lẹ́nu mẹ́ta yìí pé òun ní ìdìrànlọ́wọ́ lórí àti sanwó iléèwé ọmọ yẹn so mo wá ní kí n bèrè lọ́dọ̀ kúrò yìí pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí n ran lóyún ọ̀dọ́ yẹn lọ́wọ́ tí mo mọ̀ yìí pé ọmọ yẹn kò lẹ́tọ̀ọ́ àti mọ̀ tọ́jú ẹ̀ àbí kò lẹ́tọ̀ọ́. padà àti. alhamdulilayi ẹni tó ṣe pé wọ́n tàtàrà rẹ̀ bímọ. àyẹ̀kùn lọ ṣe ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o. ẹni tó sunkún wọ́n tàtàrà rẹ̀ bímọ gbọ̀nà zina tọmọ yẹn ta ní kò ní jẹ́ tiẹ̀ ọmọ lásán ni ó jẹ́ hmm. so àní pé wọ́n bímọ fún wọ́n tàtàrà rẹ̀ bímọ gbọ̀nà zina ni. ṣé hmm. irú ọmọ báwọn ọwọ́ à ń ṣèkẹ́wọ́ tọrọ ọ̀ràn lọ́wọ́. lọ́dọ̀ àwọn èèyàn míì òun ò lówó tó wọn fi sanwó iléèwé rẹ̀ lẹ́yìn bá sì ràn lọ́wọ́ rẹ̀ ẹ gbà ràn kì í ṣe nítorí pélé ìbà àjábúrò yín torí pọ̀ daràn lọ́jẹ́ ní nǹkan tó mọ́ màyí ọmọ ràn ẹ fi yé e. kì í ṣe o hmm. ọmọ yìí rọ́ máa he lọ́nà tá gbé tá tọ́jú ẹ̀ hmm. ń pé ìwọ yìí lọ́lọ́ sàṣemáṣe ọmọ yìí fi jáde torí ẹ ọmọ lè ní ràn lọ́wọ́ kì í ṣe wà ó. ọjà bó ṣe jẹ. ẹ lórúkọ yín o. ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa kó tó já o. ó kọ yín bí ẹ ti ń pè ó ti já zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ah, broda ahmed láti ògbómọ̀ṣọ́ wọ́n ní ọkọ mọba dàrú máa lójú torí pé wọ́n fẹ́ẹ́ dàrú wípé ǹjẹ́ igi síso iná ni ìtumọ̀ iná ni ìtumọ̀ rẹ̀ já sí akidu nika nínú òfin ẹ̀sìn islam ẹ lórúkọ yín o. hello. orúkọ yín ibẹ̀ tí ń pè o. cousin láti òṣogbo ni o. ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí ó wà ní ẹ̀dì ọkọ. Mm-hmm tó já sí pé èdè àìyedè ṣẹlẹ̀ láàrin wọn rí tẹ́lẹ̀ mhm. tó já sí pé ọkọ fi kọ yàrá rẹ̀ jì mhm. wọ́n dẹ̀ padà parí rẹ̀ láàrin ara wọn ìgbà tí wọ́n tí àwọn èèyàn bá wọn parí rẹ̀ ìgbà tí wọ́n wá parí ọwá tó wá padà sí yàrá ìyàwó padà tí wọ́n tó ń jọ ń sùn létà ìyàwó yẹn tó àti ilé wọn ti parí ẹ̀ níwọ̀n tó ń sọ wípé òun ò bọ́kọ sùn mọ́ òun ò gbọ́n kọ́lùkọ́ mọ́ sùn lọ́tọ̀ọ̀tọ̀ so ọkọ sùn lọ́tọ̀ ìyàwó pé kí ni ẹ sí ìgbẹ́ jẹ́ bá kọrú obìnrin nílẹ̀ nígbà tó sọ pé kọ̀ọ̀kọ̀ kọrin bí bá sùn ṣùgbọ́n kò sùn pẹ̀lú ọkọ mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti parí ẹ̀ ṣé bá kọ̀ ọ́lẹ̀ síyàn jẹ̀bi. ẹ kọ yín o. àti àárẹ̀ yìí bá wa ti sílé ògùn mọ́tò. ìbéèrè yín. ìbéèrè yín o nàmà ayẹ́kùn ẹ̀ṣẹ́. alhamdulilah wọn ní ètò bẹ̀rẹ̀ látọgbọmọ sọ pé ṣé akudan nìkan ọ̀nà. ayẹ́kùn ẹ̀ṣẹ́. hello. hello. aleykum salaam. ẹ̀yin rédíò ń lọlẹ̀ ìbéèrè yín ó kọ yín. ó kọ yín. ọ̀ya ìbéèrè yín. obìnrin tí ó ti mú ọkọ̀ mhm. tí ẹjọ́ fẹ́ àwọn ní tọ́wọ́ àdúgbò fọ́kùnrin ọ̀wá yà sí mọ́ ọkùnrin láti wà tíráfù kò máa wá lé kọ̀yà sóbìnrin yẹn mọ́ sóbìnrin mhm. yẹn lè kọ́kọ́ yẹn sílẹ̀. ọ̀là ó ti yé. alhamdulillah èyí tó péré látòkù máa sọ tó ní ṣe sísọ igi ni wọ́n ń pè ní akdu nikah bẹ́ẹ̀ ni hmm. òun là ń pè ní akdu nikah àti pé yìgì wọ́n ní ṣèdè yorùbá ni àbí ìṣèdè yorùbá àfilẹ̀ hmm. fún àwọn yorùbá láti wádìí <laughs> láti wádìí kí ni wọ́n pè yìgì gan sẹ́wọ̀n hmm. pé ńgbà mi àdààmú pẹ̀lú èdè wa torí pé èdè màmá wa ni hmm. àwọn ọmọ wò pé kí aláwọ̀ abẹ́ tí ò yé wa hmm. àmọ́ tó bá pẹ́ àmọ́ ṣèwádìí jinlẹ̀ nípa àmà àmọ́ mọ̀ pé àwọn gbólómi sá wọnú èdè wa ni kì í sáré èdè wa bí yigi ń ní jẹ́bẹ̀ lédè Yorùbá sòṣùgbọ́n náà la lè fi túmọ̀ akudunika ìtumọ̀ akudunika gangan lédè Yorùbá ó títa kókó obìnrin ní ìyàwó àdàkókò hmm. kó díyàwó wa hmm. so eléyìí ni wọ́n ń pè ní akdun nikah hmm. kókò gbéyàwó so eléyìí ni ṣùgbọ́n yorùbá ń gbà tán ní aṣọ igi ó túmọ̀ sí gbólóhùn náà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ẹni tó béèrè láti ṣògbó pé ìyàwó tí àwọn jọ ní èdè òyédè tọkọ tí wàá finú fẹ́ dọ̀ ìyàwó yẹn tọkọ yàrá rẹ̀ tí kì í lọ ọbẹ̀ bí káwọn jọ sùn tó wá jẹ́ káwọn èèyàn dá sí ìjà yìí sì parí kí káwọn ọjọ́ máa sùn á rí sáfárà hmm. ọkọ àti ìyàwó nínú ilé kan náà báwọn ni wọ́n ṣe máa sùn lọ́tọ̀ tó náà máa sùn lọ́tọ̀ hmm. ẹ mọ̀ pé ròyìn ròyìn ṣe tọ́ọ̀nù yóò mọ̀ pẹ̀lú oníkálukú hmm. nígbà tẹ́ ìbájọ gbé pọ̀ tó ọkọ wa ti wá gbà ìjà ti parí ìyàwó náà sì gbà wọ́n ti wá tún jọ ń sùn lọ láyè kan náà kì í ṣe pọ́kọ oorun fọ́kọ o àmọ́ kájọ sùn ká máa jarun pálura lórí ibùsùn kan náà láì jẹ́ pàǹbára wa lò Hmm. so ìyàwó wa lòun ti ẹ̀fẹ́ mọ́ òun hmm. ó ti mọ̀ ńlá ó kàn wọ́n máa dá sùn hmm, torí ẹ̀ wọ́n máa sùn ayé rẹ̀ ọba nídìí òun pé òun àbí kí ìwọ náà wá bá òun àmọ́ pàjọ máa sùn papọ̀ òun ọ̀fẹ́ mọ́ ọkọ wa rí i pé kìí ṣe nǹkan tí ó lè bọ̀ ńlá mu fóun níyàwó fóun ọmọ lè sùn papọ̀ pẹ̀lú ẹ̀ sóun wá lè ti torí rẹ̀ kọ́lẹ̀ ẹ ẹ sọ náà ẹ bá sọ kó náà kọ́ máa irú aburú tí ò yẹ kó ṣẹlẹ̀ tó lè ṣẹlẹ̀ hmm. gbara apá ọ̀fẹ́ kọ́kọ́ máa sùn pẹ̀lú rẹ nínú yàrá rẹ mà tọkọ bá ti torí rẹ tó bá lóun kọ ọlẹ̀ nítorí dájú ni pé ọfẹ fi ẹ̀tọ́ kan nínú ẹ̀tọ́ kọ dun ọkọ kése hmm. pé oníkọ má bọ sùn hmm. àmọ́ nínú ẹ̀tọ́ rẹ náà nìkan máa rí ìyàwó rẹ gbogbo gbà àá torí kí ló fẹ́ ọ fún ìwọ ọmọ pé wọn lọ fẹ́ ṣera rẹ o wọn fẹ́ ṣera rẹ nìyẹn nítorí pé ńgbà tí ọkọ ọba sọ pé ìwọ ló ti sú mi ní rírí hmm. ìwọ lọ wọn ti sú ọ ní rírí kí ló ń ṣe nulẹ rẹ. Hmm. eléyìí túmọ̀ sí pé bí ìgbà tó fẹ́ léra rẹ hmm. so kí olúwa ẹlẹ́dàá ọmọ bá lé ọkọ láyé rẹ so ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa gbà àmọ́ra láyé àmọ́ tó ṣe pé so ó sì máa bẹ Allah kó jẹ́ ọba ọlá mu nígbà tí wọ́n ń sùn tẹ́lẹ̀ náà wọ́n ti wá di nǹkan tó ṣe kíkọ̀ rọrùn mọ́ lẹ́yìn náà ọkùnrin ó tún máa ṣe ròyìnròyìn ọ nígbà tó bá sọ pé ẹ̀ níjọ sùn mọ́ hmm. ó lè jẹ́ pọ̀ láwọn àlè kan tẹ́jọ́ máa sọ̀rọ̀ lóru hmm. tọkọ bá wà lọ́dọ̀ rẹ̀ ò ní lè sọ hmm. so ó sì lè jẹ́ pé láwọn ṣètọ́ọ̀nì kan tí wọ́n máa ń sọkọ <laughs> fún ọ lóru tó ń fẹ́ kọjá pé àjọṣepọ̀ yín tó tẹ̀síwájú tọkọ bá ń bẹ́ ń bẹ̀ kò ní ṣeé ṣe àwọn náà ronú sọ̀rọ̀ ara rẹ̀ o tọkọ bá ti torí rẹ̀ kọ́ wọn ò ní sọ pọ̀ṣẹ̀ o lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ wọn lóbìnrin tó bímọ fọ́kọ rẹ̀ tó wá jẹ́ pé wọ́n sì fẹ́ra wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ọkọ bá pàtì hmm. kò wọ́sẹ̀ kan mọ́ kò tiẹ̀ béèrè ọmọ mọ́ hmm. sófin lè ti torí rẹ̀ kọ́ bọ̀ dànù bẹ́ẹ̀ ni hmm. yọ bọ̀ dànù àmọ́ kìí ṣe ìwé tẹ̀ máa lọ já tù wọ́n torí pé kìí ṣe baálẹ̀ ló so pọ̀ ṣẹ̀ríà islam ló so yín pọ̀ ẹni tí ṣẹ̀ríà islam bá jọ so wọ́n pọ̀ ó béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ẹ̀sìn islam báwo láti ṣe túká ìwọ ọkùnrin báwo láti ṣe túká ìwọ obìnrin tó bá yẹ pọkùnrin ló fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ bọ́ bá ti yí pọ̀ fẹ́ mọ ọkọ lẹ̀ ó ti parí hmm. tó bá jẹ́ pópinrin ló fẹ́ pò wọ́n ṣe tọkọ mọ́ wọn jẹ́ ìyàwó rẹ̀ má wàá bọ̀ dànù hmm. bó ló ṣe bọ̀ dànù òun náà ní pé owó tó fún ọ nígbà tí ó fẹ́ ọ wàá dá padà fún un hmm. tó bá ti wàá dá padà fún ọ dá padà pẹ̀lú gbólóhùn èmi o èmi bọ̀ dànù pẹ̀lú owó rẹ tí mò ń dá padà fún ọ ibẹ̀ yẹn àti iṣẹ́ bọ́ aṣọ ìkísà dànù kúrò lára ǹjẹ́ ìyàwó rẹ̀ mọ́ lọ́ba tán tọkọ bá ti gbà á ó sì ń kó sọ ẹyọkan lẹ́yìn rẹ̀ hmm. ó ti dẹni tọ́tọ́ láti lọ́kọ mi. Hmm. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kàn yẹ kí n pè. ìbéèrè sọ̀rọ̀ àti ayétọ̀. ìbéèrè yín. ní àwọn ọdún mọ́wá. náà. ọ̀nà wájú ká máa pẹ́lú dáadáa. ìpínlẹ̀ ọ̀fọ̀ ni pé ọmọ tó ṣe pé ìkan náà ọ̀bẹ wọn ti dàgbà débi pé eh, wọn náà kàn láti lè máa gbà wọn tí wá sí pé wá ní ọ̀bọ̀ dẹ̀ láti ṣe dáadáa sí àwọn òbí gẹ́gẹ́ bí ọmọdé ṣe ń bọ̀ ṣé kí ó fún àwọn òbí ẹ̀ lówó yìí àbí kí ó bá wọn fi owó yìí kó bá wọn ṣe ìtọrẹ fún àwọn tí wọ́n máa ṣínú fún lẹ́yìn àtúntò kó máa jẹ́ dáadáa fún òbí ẹ̀yìn ìyẹn ni ó yẹ kó ṣe nàbí kó fún òbí ẹ̀ lówó yẹn. ìdí ìyẹn lẹ́ẹ̀kejì tó wà láàrin ìforíkalẹ̀ méjèèjì bó ṣe foríkalẹ̀ aláǹfààní náà ló sì jìjẹ padà lọ sí rákẹ́lẹ́ kejì táwọn máàmú wa ń pàkíyèsí ẹ̀ fún pé ó yẹ kí ó jókòó kó foríkalẹ̀ ṣùgbọ́n tí ìyàlẹ́nu wọn kò padà sí orí ìjókòó yẹn ó ṣàdó lórí ìdúró bẹ́ẹ̀ ní sẹ́kọ̀n àkàrin ṣé bó ṣe ṣe yẹn náà ló dáná àgbà náà ti máa sọ wọn ó sọ láti bẹ́ẹ̀. ẹ lórúkọ yín o. Assalamu alaikum àbí pa? ok ẹ̀rọ ìbéèrè mi ni ṣé èèyàn bá fẹ́. Uh, ẹ lórúkọ yín o. salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. bíńkà ní sọ̀rọ̀ láti ọlọ́pàá máa ń. ìbéèrè yín. ìbéèrè mi lọ́wọ́ ìsáàsì pé ẹ̀dá àkọ́kọ́ tí èyí ṣe dáadáa tọ́jọ́ àsìkò Ramadan nìkan ni mo ṣe dáadáa hmm. ẹ̀dá kan ọgbọ́n wo la lè wá láti bá a rìnrìn àjò báyìí irú àwọn dáadáa wo. irú ọkọ ọkọ tó fẹ́yẹ̀ lórí. irú àwọn dáadáa wo irú àwọn dáadáa wo ni èyí fi. irú ẹ ẹ sẹ́lẹ̀tà sọ ramadan nìkan náà ló ṣe dáadáa. ẹ ló kọ yín o. abdulhakeem ń sọ̀rọ̀. ìbéèrè yín. ẹ dákun kí ọmọbìnrin tọ́jú ọmọ ọmọ wọ́n ní ẹ̀tọ́ láti máa gba ẹ̀tọ́ ogún láti níbi ilé bàbá bàbá rẹ̀. ọmọbìnrin tó jẹ́ ọmọ ọmọ ṣé ọmọ téèyàn bí òun tó ń jọ ọmọ tiẹ̀ sọ́mọkùnrin ni. hello wọ́n ti lọ hello kò yín o. sàmúlẹ̀kùn lóko ibrahim láti ọ̀yọ́ sí. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ó jẹ́ pé ó ní àwọn méjì fẹ́ hmm. pé àwọn méjì náà ló kó sínú ilé fún un. Hmm. ṣùgbọ́n tí ìyáálé bá pè é pé òun nílé ìwògbà ló máa ń dá ìyáálé náà tó wá fi àkókò sí ti ìyàwó hmm. ẹ sì máa ń fara mọ́ irú nǹkan báyìí. Hmm. ẹ wá bá lọ́dọ̀ ìyàwó tí ayé bá pẹ̀lú àdìdì ọba ìyàwó ìgbọ́n tí ìyàwó bá pè ó lè ní ìgbà báyìí lásìkò ìyàwó. ó ti yé ó ti yé kò ṣe é. alhamdulilayi ìbéèrè láti ayé tó rò pé tí ọ̀kan nínú àwọn òbí ẹ̀ méjèèjì àbáwọn méjèèjì bá ti dàgbà débi pé wọn ò ní lè dá ṣe sùyàmù mọ́. Hmm tí olúwa ẹlẹ́dàá bá wá bùkún yàn nítẹ̀yàn lè máa fi bá wọn bọ́ àwọn aláìní dípò síyàmù ojoojúmọ́ wọn ṣé kéèyàn máa ṣe láì jẹ́ pé èèyàn kó owó yẹn téèyàn fi ṣe gbọ́wọ́ wọn pé kí wọ́n máa ṣe fúnra wọn ni àbí àwọn náà ló yẹ ká kówó yẹn fún kí wọ́n máa ṣe tí wọ́n bá dàgbà tayọ kí wọ́n lè mójútó àti bọ́ aláìní ẹ jẹ́ kí wọ́n ṣe eléyìí nítorí wọn à láti ṣe sùyàmù àmọ́ wọ́n lágbára láti fóúnjẹ sọwọ́ sí aláìní òfin ṣẹ̀ríà sọ pé èyí tá a bá lè ṣe ká má pàtì nítorí èyí tá a lè ṣe àwa la lè kẹnuró hmm. ní ọ̀sán Ramadan ṣùgbọ́n àwa lè fún aláìní lóúnjẹ hmm. èyí tá a lè ṣeun àgbọ̀dọ̀ pàtì nítorí èyí tá a lè ṣe. Hmm. mọ́tàlá kan ti dàgbà débi pé wọn ò tún nílè ṣe léyìn ká bá wọn ṣe kò léèwọ̀. wọ́n ní ìmáàmù tó ń ṣe sọ̀lẹ́ tó ṣe pé ìkan ló forí kanlẹ̀ nínú rákà kan kọ̀nà ti jókòó ìjókòó tí máa bẹ láàrin foríkalẹ̀ méjèèjì à ń bọ̀sibọ́sí yóò ṣe foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì subhanallah gbogbo tí wọ́n ṣe fún kó dáhùn hmm. ó sì yẹ kó dáhùn níbi kó padà kó padà sí ìjókòó kó tún wá foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó tó dìde àìṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé rákà yẹn ti bàjẹ́ ní ìgbà tí ó bá parí sọ̀láàtì rẹ̀ yóò ṣe rákà míì láti fi dípò rákà tó bàjẹ́ yìí ló lè jẹ́ sọ̀láàtì wọn lálàáfíà ìforíkanlẹ̀ gbàgbé ọ̀ràn o torí orígun méjì ni ló ti pati nínú sọ̀láàtì rẹ̀ yìí orígun ìjókòó àti orígun ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì sọ̀láàtì yẹn bàjẹ́ tí ó ṣe rákà mí ìdípò rẹ̀ bẹ́ẹ̀ ni sọ̀láàtì àwọn tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ àfikún ṣe àtúnṣe yìí báyìí ẹni tó béèrè láti ọlọ́pàá márùn wípé ọkọ̀ kan ọ wà nílùú kan láyè kan tí kìí ṣe dáadáa àfi nínú Ramadan. Hmm ìgbà náà ló máa ń ṣe dáadáa síyàwó rẹ̀ báwo làwọn ti ṣe lè ṣe táwọn lè ríru ọkọ yìí pàpè lákìyèsí kó máa ṣe dáadáa gbogbo gbà á hmm. pàkíyèsí rẹ̀ ni olúwa Ramadan òun náà lolúwa gbogbo gbà hmm. bó ń ṣe ń fẹ́ láti rí rere àti dáadáa gbà lọ́dọ̀ olúwa nínú Ramadan bẹ́ẹ̀ náà ló yẹ kó máa ran kan rẹ̀ ní gbogbo oṣù yòókù hmm. sọmọ ìpolówó bí ọ léèrè nípa ìyàwó rẹ̀ báwo ló ti ṣe ṣe pẹ̀lú ẹ̀ àwọn ọmọ rẹ̀ báwo ló ti ṣe tọ́jú wọn ọ̀sọ́nà tí yẹn fẹ́ jájà bọ́ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà hmm. ọ̀ràn àyàn lélẹ́yìí kì í ṣe náfìlà hmm. kọ́ tọ́jú ìyàwó àtọmọ rẹ̀ ọ̀ràn àyàn ni hmm. olúwa tí ó sì ní kí wọ́n kọ sí ẹ̀rẹ́ lẹ́nu Ramadan òun náà lolúwa tó ní wọ́n máa kọ́ lẹ́nu gbogbo ìgbà ọwọ́ akọ́nà tó fi jájà bọ́ ọ́ wọ́n ní ọmọ ọmọ tó ń jẹ́ obìnrin tó lè máa jẹ ogún bàbá bàbá rẹ̀ tó bá ti jẹ́ pé bàbá ni ọmọ bàbá tó kú tó ń bí ọmọbìnrin yìí kalẹ̀ bẹ́ẹ̀ ni ọmọbìnrin yóò máa jẹ ogún bàbá bàbá rẹ̀ eléyìí tí ó jẹ́ ti bàbá rẹ̀ tí bàbá rẹ̀ lẹ́tọ̀ọ́ sí. Hmm. lópin ìwà tó bá jẹ́ pé bàbá rẹ̀ òun ò tí ì kú tí bàbá bàbá fi kú wọ́n wá ń pín ogún bàbá bàbá eléyìí tó yẹ kí ọmọ tó jẹ́ bàbá ọmọbìnrin yìí gbà òun ti wá kú bàbá kú ọmọ kù ẹ̀tọ́ bàbá tí wọ́n làwọn ń gbà hmm. àyàfi tó bá yẹ pé bàbá tiẹ̀ náà ti kú bákan náà bàbá yìí bàbá àgbà kọ̀ wá lọ́mọ kankan ju ọmọ ọmọ lọ hmm. ọmọ ọmọ yìí wá jóbìnrin ṣùgbọ́n ọmọ tiẹ̀ tó bí obìnrin ọkùnrin ni bẹ́ẹ̀ ni obìnrin yìí náà tún jogún rẹ̀ ọlẹ́tọ̀ hmm. àti jogún ìdajì dúkìá bàbá bàbá rẹ̀ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá jẹ́ ọmọ ọmọ tó jẹ́ pé obìnrin ló bí fún ẹni tó kú òní òní jogún irú bàbá báyìí ẹni tó méjì tó ń fún ìyáálé lọ́lá lórí ìyàwó náà. Uh, bóyá ká mú ìbéèrè nínú ọ̀rọ̀ ọ̀dọ́ ẹmọ́ bínú ọjọ́ tí lọ nípa uh, inṣàlá ibi láti máa ṣẹnu orí ìgbà mẹ́ta máa pàdé inṣàlá yóò ti máa já sínú Ramadan abiyalá òkóṣọ ọjùgbà náà lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ alimọ̀dínà center àpapọ̀ abẹ́lẹ́dógún ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe agbátẹrù ìtọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdeen Gbadebo Rọ́jí aláṣẹ àtúndásílẹ̀ alimọ̀dínà center pápá abẹ́tẹ̀ ògùn ọ̀sẹ̀ tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè wa ọ̀làdùn níbi lólókọ mi ìgbà míì tábà fi máa pàdé ètò máa kú sínú rọ̀bọ̀dọ̀n kí Allah kó ìgbà náà lọ inshallah kí Allah jẹ́ ká ọ̀pọ̀ rọ̀mọ̀dọ̀n assalamu alaikum wa rahmatullahi